Nigeria. Rock, rock City of Nigeria. This is Fresh 107.9. àtìlẹ̀kùn kókókó tó ń kì í wípé ẹ káàárọ̀ ẹ mọ̀ kú ojúmọ́ ojúmọ́ tó mọ́ la fi jẹpo ilẹ̀ tó mọ́ la fi jẹyò lẹ́nìí ká tún ṣe bẹ́ẹ̀ ká tún jẹ mádùn mádùn bábo yín mà ní ọjọ́rú tún lè ní kiri òru gọ́gọ́ sọ̀dẹ̀ kó wà wá ni o ìwà rẹ̀ fà ó ní fa tọjọ́ ìní náà ló mọ̀ bádé ó pé ìfàlẹ́ ìfà oko báyìí ni tìrú kọ́ torí ọjọ́ kẹfà lè ní ìfà lọ́tún ló sì níwájú lẹ́yìn tí ò ní fani lápòyà ọmọ ìjẹ́ fún ti gbogbo mùtúmùwà ìfà tí mú ẹ̀rín dání nínú oṣù kẹrin òun ni kó jẹ́ titi wa o ọdún 2022 yìí ó tù wá lára ni kí tàwa ti àwọn ẹni wa ká má di ètùtù fún ìlú ìyẹn la fi ń kì í pẹ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́mọ́ Fresh FM náà ń pè bí one zero oh seven point nine lójú òpó ẹ̀ gangan inú ilé funfun báláwú òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop ibẹ̀ gangan ló ti ń tàn tarí àtarè tó fi ń ta dé gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ nílùú Abẹ́òkúta ní àyín olúùlú ìpínlẹ̀ Ògùn níbi tá a gún wá sí tá a gbé ti ń jẹ ayé ọlọ́ba bàbá tó bàbá bàbá tó bàbá àdúpẹ́ ò wípa bẹ́ẹ̀ yín náà níjẹ̀bútúre ọmọ yín ló wá ń kí yín làárọ̀ yìí ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ tó pọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc ansom agúnrégé lédè mo ṣe ládùúgbà yóò mọ̀ gúnrégé fún gbogbo wa ni o lọ́wọ́ náà mo wà ń tèmi fèrè ayọ̀ ni mo fọn etí ayọ̀ báyìí ni ẹ mọ̀ bá ni mo fi gbọ́ etí kan ò yẹ rí bàtà kan ò yẹ ẹsẹ̀ ìlẹ̀kẹ̀ ìbàdí tá a fi ró ṣẹwẹ́ṣẹwẹ́ òní mọ lẹ́yọ kan ló fi jẹ́ wípé mi nìkan kí mo wá o. etí ọba ń lé etí ọba lóko ìròyìn atún dé gẹ́gẹ́ bí ìṣe wa kẹ́kẹ́ ni wọ́n lu kóso gbẹ̀dúgbẹ̀dú láyé lùlù àwọn òòṣà kódékódé ni wọ́n ń tàkòtò bọ́mọdé bá tàkòtò wọn anékódé báwọn àgbàlagbà bá tàkòtò wọn anékódé àjẹpà tó ti tá láàárọ̀ yìí òkò tó ròyìn etí ọba ńlé etí ọba lóko àtàdé náà ni o akí gbogbo ládéládé akí gbogbo lóyè lóyè akí gbogbo ọ̀tọ̀kùlú ìlú gbogbo tòǹga tó ń bẹ̀rẹ̀ lóde ilẹ̀ yìí etí gbogbo tó ń láǹfààní láti gbọ́ wa akíyín pẹ̀ tó kú àmójúbà wa fún tèmi o gbogbo múmìnì àti múmìnà òdodo amọ̀kú tẹnu ẹ̀mí ò ṣèkà rẹ o ẹ̀mí ò rẹ̀yìn oṣù o. Waheed Akíntayọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn The Punch oníbẹ̀ lákàtà tèmi láàárọ̀ yìí. lọ́wọ́ mi láàárọ̀ tèmi ìwé ìròyìn Nigerian Tribune iná ló mọ̀ bá mi wáde bẹ́ẹ̀ kẹ̀sìwẹ̀ wọ́n pé kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ kí ni àwọn kókó kòkò kókó eléyìí tí àwọn ìròyìn náà tí wọ́n kó kárí láàárọ̀ tòní ká bẹ̀rẹ̀ sí ni máa kó bóde mọ̀ ni lójúde ti ìwé ìròyìn Nigerian Tribune ẹ̀rí èyí tí wọ́n dáṣọ rẹ̀ tí wọ́n rò tó balẹ̀ dẹ́dẹ́ tó tóbi gbàgàdàgbàgàdà lójú ìwé ìròyìn ọ̀hún òun náà ló ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú o wọ́n pe lẹ́gbẹ́ òṣèlú alábùradà ní Nàìjíríà People's Democratic Party PDP wọ́n ní ìgbìmọ̀ eléyìí tí autumn tó léwájú wọn wọ́n ní wọ́n ti ṣe kinní ọ̀hún ní ẹ̀jẹ̀ kágbé yẹn sí ẹ̀gbẹ́ kan o ọ̀rọ̀ pé àmọ́ pín ipò nígunnígun wọ́n ní ó ti pé kí wọ́n gbé sẹ́gbẹ́ kan wọ́n ní wọ́n ti pé gbogbo ẹni ó bá fẹ́ jìgbó kó jáde kó jìgbó fún ipò ààrẹ torílẹ̀ yìí ni o apá bíi yòówù tó ń tọ̀hún ò bá àti wá lórílẹ̀-èdè wa nàìjíríà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n pé sàràkí tambuwa muhammed ayatudeen wọ́n làwọn ṣàǹtẹ̀ ẹ́ síwájú ni lójú ọ̀nà kí wọ́n lè rí kinní ọ̀hún gbé sọ ibì kọ̀ǹsẹ́sọ̀ ta ni ká kò lé lórí òun ni wọ́n ń bá káàkiri tiwọn wọ́n ní kódà wọ́n ti wá lọ rèé bá gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ mákindé ojú ìwé karùn-ún ìwé ìròyìn nigerian tribune lódìdí ìròyìn wà à ń bọ̀ bẹ́ẹ̀. ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti ẹgbẹ́ òṣèlú pdp bí ìgbà tí èèyàn bá dáńkó aṣọ àǹkárá yẹbẹyẹbẹ hmm. òun náà ni gbogbo àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló fi ìròyìn yẹn dá o torí pé gàdàgbà gàdàgbà òun náà ni wọ́n fi sọ̀dọ̀ sójúde wéròyìn the punch náà wọ́n ní àwọn ìgbìmọ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ti ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn náà ni wọ́n mọ̀ tí pé àwọn gbé yẹn ti o ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kí wọ́n sọ ipò ààrẹ torílẹ̀‐èdè Nàìjíríà sí ẹkùn kan nínú àwọn ẹkùn gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè yìí wọ́n ní kódà ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ pé ọ̀fà táwọn fi gbé ìgbésẹ̀ yẹn wọ́n ní àókò ni àkókò táwọn ní láti fi ṣe ìpàdé gbogbogbò níbi tí wọn ó ti mú tíkẹ́ẹ̀tì lé ẹnìkan lọ́wọ́ tí yóò jègbò fún ìparí orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp ṣẹ̀wárí lórí ọ̀rọ̀ yẹn kan náà òun náà ni àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan ni wọ́n mọ̀ fi ń sọ̀rọ̀ wọ́n ní lára àwọn ẹgbẹ́ tí wọ́n sọ̀rọ̀ òun náà láti rí ẹgbẹ́ pandef tòun ti ọ̀hánẹ́sẹ̀ ndigbo wọ́n ní sẹ́ẹ̀rì irúfẹ́ ìgbésẹ̀ táwọn ìgbìmọ̀ eléyìí tí ortom ti ń léwájú wọn yìí tí wọ́n pé àwọn gbé e láti pé ẹnikẹ́ni ó náà ló lè jigbó fún ipò orílẹ̀-èdè nàìjíríà látinú ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ní ìgbésẹ̀ yẹn ó bani lọ́kàn jẹ́ ó sì kù díẹ̀ káàtó wọ́n ní kódà bí ìgbà téèyàn bá jẹ́ alárékérekè ó náà ni àwọn ìgbìmọ̀ ọ̀hún ṣe o ẹgbẹ́ kan náà wá sọ̀rọ̀ eléyìí ti ṣe ti àwọn èèyàn láti apá àárín gbùngbùn orílẹ̀-èdè wa nàìjíríà MBF wọ́n ní ẹ wo òṣèlú PDP níṣe ni wọ́n kàn bọ́rẹ́lẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 bí wọ́n bá ìfa olùdíje kalẹ̀ láti apá àríwá orílẹ̀-èdè yìí Okowa náà gbéra ọlọ́rẹ̀ ṣèpàdé papọ̀ pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀bọra wo wọ́n ní kódà ó sọ àwọn nǹkan kan àtàwọn nǹkan kan nípa orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀wájá fìyún àwò gédéǹgbé lójú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn the punch wọ́n pé ẹni tí í ṣe ọ̀gá àgbà yẹnyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ wa nàìjíríà òun náà ni ó ti fọwọ́ òsì júwèlé fáwọn ọlọ́pàá mẹ́sàn-án kan lórí ète wípé àwọn gangan náà ni wọ́n máa ń léwájú lórí ìgbìdánwò láti dàṣẹ́lẹ̀ lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ wa nàìjíríà ojú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn the punch tó jáde fún tààrọ ìníwọ̀n ti jábọ̀ yẹn ẹ jẹ́ gbéra sí ọwọ́ iwájú kí ni wọ́n tún ń wí kí ni wọ́n ń sọ o gẹ́gẹ́ bí àkòrí ìròyìn wọ́n pè ní Kaduna ibi tó jẹ́ ibi tá a lè pè ní bùbá ti àwọn ọmọ ológun ń bẹ̀ wọ́n lòun náà mọ̀ tún ni àwọn atiláwí gidigan kó ni wọ́n mọ̀ kọlù ìkọlù tó ṣẹlẹ̀ ń tó wáyé yẹn wọ́n ní sójà mẹ́tàdínlógún òní wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rin ìrìn àjò alọ́ọ̀dẹ́ tó sì jẹ́ pé mẹ́ta ó lé ní ogún mẹ́tàlélógún iná ni wọ́n fi ara kásá ọ̀gbẹ́mbẹ̀ ìyẹn ń bẹ ní ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune bákan náà ẹ̀wẹ̀wẹ̀ ọ̀rọ̀ ti ń jáde o láti ẹnu àjọ eléyìí ti ṣe ti elétò òdìbò lórílẹ̀ wa Nàìjíríà táwọn ti ìnàka àkìlọ̀ ìnàka àkìlọ̀ sí àwọn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ẹ wò ó ẹ̀yin ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà etí yín mélòó bẹ́ẹ̀ bá pé méjì ní kílẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ bá pé ọ̀rọ̀ lẹ fi ń gbọ́ ọyẹ wa gbọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ fún ni pé dandan láàní o kẹ́ ẹ la rèé ṣe eléyìí tí jẹ́ ìbò abẹ́nú ẹgbẹ́ yín ní ìbámu pẹ̀lú bí òfin bó ti ṣe làákàlẹ̀ fún ìjọba àwarawa wọ́n ní bákẹ́ náà ni wọ́n ní ẹ má sì gbàgbé o ọjọ́ tá a ti mú kalẹ̀ wípé pinpin pin gbọ́dọ̀ pin lórí ìgbésẹ̀ yẹn ìyẹn bẹ ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune ọgbà ní eléyìí tí mo tún tajú kán tí mo ṣe bẹ́ẹ̀ tí mo rí ojú ìwé ọgbọ̀n iná ló wà àkòrí níbẹ̀ lójúde o Ìbà Gani Adams sì sọ̀rọ̀ ó pẹ́ṣẹ́ rí i bá a bá ní ká sọ ọ́ bí ọ̀rọ̀ ti ṣe ń lọ ó ní ẹ̀mí kan tá a lè pè ní ẹ̀mí èṣù ìmọ̀ ń jàràdà rodorodo ní ń jà lọ́kàn àwọn olóṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà èmi ni Gani Adams rí ojú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn Nigerian Tribune láti túṣu dé ìsàlẹ̀ kòkò kákó gbogbo ẹ̀ bóde. ká tó sáré bá a tètè lára àwọn àkòrí ìròyìn míì ta gan ni rẹ̀ nínú àwọn ìwé ìròyìn méjèèjì tá kó wá sóde lágbòròyìn etí ọba ńlé etí ọba lóko ẹ̀rí lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn The Punch wọ́n ní ibẹ̀ òun náà ni ọ̀rọ̀ mọ̀ gbé jáde látẹ̀tìmù Tinubu níbi tí bàbá tí wọ́n gbé bẹ̀rẹ̀ sí ní kọminú òde o lásìkò eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kaduna wọ́n ní Tinubu pé orílẹ̀-èdè Nàìjíríà ń sun ẹ̀jẹ̀ lásìkò yìí o torí bá méjì kan torí ibi tí nǹkan dé dúró lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ṣẹ̀wá torí lórí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti ètò ààbò ibẹ̀ ni wọ́n gbé ń jábọ̀ rẹ̀ pé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n na òkè sí àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ aláàbò lórílẹ̀-èdè yìí o wọ́n sì béèrè fún àjọṣepọ̀ eléyìí tó gúnmọ́ lójú náà àti gbógun ti àwọn ọ̀tá ìlọsíwájú ìyún agbésùmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú lúgbòlògbò bákan náà ni wọ́n pé àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n ń lọ bí ẹgbẹ̀rún kan àtààbọ̀ eléyìí tọ́jẹ́ wípé ayédèrú ìwé òun náà ni wọ́n fi wọ iṣẹ́ tọ́jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ìwé àgbà òṣìṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n ní ayédèrú ni wọ́n ní àwọn èèyàn òun náà ni wọ́n ti wà lábẹ́ pé wọ́n ń ṣèwádìí wọn lásìkò yìí ẹ wá tún já padà sí agbo òṣèlú lójú ìwé kẹrìnlá nínú ìwé ìròyìn the punch ọmọ àgègè ló sọ̀rọ̀ yìí o ó pé kí àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí wọ́n lọ rèé kọ ìwé láti fi ipò wọn sílẹ̀ lórí ìkíni síwájú ti ètò ìdìbò abẹ́nú tẹgbẹ́ òṣèlú rẹ̀ eléyìí tí yọmọ wáyé lẹ́wà nàìjíríà ojú ìwé kẹrìnlá nínú ìwé ìròyìn the punch tó jáde fún tààrọ ẹ̀ ni wọ́n gbé jábọ̀ ròyìn ẹ̀. lójú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ni ìròyìn eléyìí ló lè ti ń bọ̀ sí o wọ́n pe ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní Nàìjíríà òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí o ní agbọ́ni eléyìí tó jẹ mọ́ ìpèsè epo eléyìí tí í ṣe epo rọ̀bì ní Nàìjíríà tòun ti bí owó bó ti ṣe ń ṣe bẹ́ẹ̀ ti ṣe ń wọlé láti nǹkan oṣù mẹ́fà báyìí sẹ́yìn ìyọ̀nbáhùn àwògedengbe wọ́n ní ọ̀rọ̀ iná ló ti ń jáde o látẹnu kyari kyari ti ń béèrè fún ìrànwọ́ láti ọ̀dọ̀ nupeng tòun nato àtàwọn míì lójú náà kí wọ́n fi lè dẹ́kun bí àwọn kan bí wọ́n ṣe máa jí epo gbé nígbèkúgbé ìyún epo rọ̀bì lórílẹ̀‐èdè wa nàìjíríà ojú ìwé keje ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni ìròyìn yẹn ibẹ̀ ló wà ṣẹ̀wárí ọ̀rọ̀ kan eléyìí tí ń jáde báyìí báyìí òun náà ni ó mọ̀ bẹ̀rẹ̀ sí ni máa sọ wípé bá a bá ní ká wò ó ní apá eléyìí tí ń jẹ́ apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ wọ́n ní ogun tí ń bá wọn fínra jù òun náà ni ogun eléyìí tó jẹ́ ti àìríjẹ ìní ń bá wọn fínra jù wọ́n ní bàbá ní àwò àwọn tí ebi ọ̀pá àgbàfọwọ́ mẹ́kẹ́ tí ń bá fínra wọ́n pé wọ́n ń lọ bíi mílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n èèyàn tí ebi ti ń bá a fínra eléyìí ló ń jáde látẹnu àjọ mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní ń ṣe pẹ̀lú àkọ́tọ́ tó wà pẹ̀lú pé kí ni ń ṣẹlẹ̀ nílẹ̀ ti adúláwọ̀ ojú kejì sí ojú kọkànlélógún ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n to àkọ́tọ̀ sí. kó tó di pé a kọjá lọ sójú ọjà ẹ tún sáré gba eléyìí wọ́n ní lórí tí àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí wọ́n sì pàtì títí di báyìí ń sọ̀rọ̀ yìí ìlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀ wa nàìjíríà wọ́n ní wọ́n ti fẹ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ṣíṣe àmúṣe ètò ìṣúná fún ti ọdún 2021 wọ́n fẹ́ lójú o fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà pé wọ́n sì lè bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò rẹ̀ lọ títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ojúwe kejìléní ogún nínú ìwé ìròyìn The Punch èyí tó jáde fún tòní ni wọ́n gbà láti jẹ́ àbọ̀ròyìn yẹn bí ó ṣe ẹja gbabẹ̀ pápápá ká lọ sójú ọjà ọmọ alájẹ ni wákàgbégbà àjẹ kàríbà bá lọ tá a bá padà dé ojú ọ̀gbagadè ìròyìn etí ọba ń lé etí ọba lóko lórí rédíò fresh nílùú abẹ́òkúta àti ṣolúlo ìpínlẹ̀ ògùn ibẹ̀ lẹ́ẹ̀tì bá wà etí ọba ń lé. etí ọba lóko. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ lọ sí gbọ́ngàn ayé ẹ lọ jẹ́rìí mi ẹ lọ kẹ́rù àṣẹ àtọ̀run wá rèé fún gbogbo onígbàgbọ́ láti kéde ìrere Jésù fún gbogbo ènìyàn. èyí ló fà á tí ìjọ CAC láfẹnwá DCC evangelical ti ń fi gbé ìsọjí ńlá ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀ tí a pe àkórí rẹ̀ ní ìròyìn ayọ̀. oníṣojú tí Ọlọ́run yóò máa ti ọwọ́ rẹ̀ ṣe iṣẹ́ ìyanu ni olùṣọ́àgùntàn mórón fólú èsìkẹ́ lolúkórede evangelist kọ́lé oṣó olùsọjí ni òjíṣẹ́ Ọlọ́run orí ìjọ olùṣọ́àgùntàn ọlálérè ní láfẹnwá DCC evangelical team leader olùṣọ́àgùntàn IK olúwatúsì ní láfẹnwá DCC superintendent àti olùgbàl gbàlejò. sọjọ́ ọlọ́jọ́ mẹ́ta yìí yóò máa wáyé ní CAC help ministry behind sẹ̀lẹ̀ one ọgbà ògùrọ̀ ọbàdà abẹ́òkúta ogun state tí olùjọ rẹ̀ wà ní harrisburg pennsylvania lórílẹ̀‐èdè amẹ́ríkà láti wednesday ọjọ́ kẹfà títí di friday ọjọ́ kẹjọ april twenty twenty two má jẹ́ kí wọ́n ròyìn ohun tí ọlọ́run yóò ṣe ìwọ náà wá fi ojú ara rẹ rí ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ dayọ̀. bífà àbáwọlé tọ̀ ní kátìtì tètè lọ́lá mobile wallet tún ti ṣe bẹ̀bẹ̀ ǹjẹ́ mọ̀ pé ten percent discount ti wà lórí any recharge card tẹ̀ bára lórí lọ́lá mobile wallet tẹ̀ bára owó ìpè oní hundred naira ninety naira lẹ́ máa san tẹ̀ bára oní two hundred naira one eighty naira lẹ́ máa san tẹ̀ bára oní one thousand naira nine hundred naira lẹ́ máa san bóyá data lẹ́ fẹ́ rà ẹ fẹ́ san àwọn bills ẹ wò ó lọ́lá mobile wallet lálára tó ń dára any transaction tẹ̀ bá make ní thirty times lórí lọ́lá no charges ló bá dé o kílẹ̀ wá ń dúró dé ẹ̀yin náà ẹ download lọ́lá base africa lórí google play store ẹ sign up kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fowó sínú àsùnwọ̀n alágbèéká lọ́lá ní lọ́lá bá ń bu ọlá kún ọlá yín ẹ lè kàn sí wa ní one oh four atọ́ba telecomplex ìmọ̀ abẹ́òkúta tàbí kẹ́ ẹ pé zero nine zero five five five five nine seven five seven zero nine zero five five five five nine seven five seven lọ́lá mobile wallet abánirìnàjò ọ̀làkúyà bá ń gbọ́ kàkàràkà dúró ore wọ́n mú ilé dúró gidigba tanda quality block ti ẹgbẹ́ àwọn ayọ̀ búlọ̀kù orílẹ̀-èdè nàìjíríà buwọ́lù ló ń jẹ́ bẹ́ẹ̀ national association of block molders of nigeria nabmon ẹ̀gbá division ogun central ti ṣe tán láti fi ìyàtọ̀ gédégédé sí àárín ojúlówó ọmọ ẹgbẹ́ àti ayédùrú àwọn ayọ̀ búlọ̀kù. ẹ ẹ mú tó ṣẹlẹ̀ á lọ wá akọ màálù àbíwó gàgàrà méjì epo pupa adìẹ ìbílẹ̀ ẹja ọsàn àti epo bẹntiró fifty litres a ó wàá ṣàwọn ètò yẹn a ó máa wá wípé télélẹ̀ awo àfihàn kú fọyangí adíá fún àpò ògbẹ́. ó tó ṣètòrí omi borehole náà ni gbogbo kátikàti yìí baba landlord má jẹ́ kó lọ ní jìbìtì pé akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ ìyẹn onyx geoservices with advanced technology and precision geophysical equipment onyx geoservices á bá yín gbẹ́ borehole tó ń sun omi gidi ní báyìí ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ wà lórí geosurvey àti borehole gbígbẹ́ huge discount on drilling and geophysical survey onyx geoservices ò lẹ́lẹ́gbẹ́ ẹ kàn sí wa lónìí ládojúkọ mobile filling station oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero

bá ń gbọ́ kàkàràkà dúró re wọ́n mú ilé dúró gidigba tanda quality block ti ẹgbẹ́ àwọn ayọ̀ búlọ̀kù orílẹ̀-èdè nàìjíríà bọ́ọ̀lù ló ń jẹ́ bẹ́ẹ̀ national association of block molders of nigeria nabmon ẹ̀gbá division ogun central ti ṣetán láti fi ìyàtọ̀ gédégédé sí àárín ojúlówó ọmọ ẹgbẹ́ àti ayédùrú àwọn ayọ̀ búlọ̀kù ọ̀nà tí ń sun wọn ná múlẹ̀dàwó lójijì ẹgbẹ́ nabmon ti wá ṣòfin tuntun pé ọmọ ẹgbẹ́ kankan kò gbọdọ̀ yọ ju ọgbọ̀n búlọ̀kù lọ nínú àpò sìmẹ́ǹtì kan láti àsìkò yìí lọ nine inches block ti four hundred and fifty naira six inches block ti four hundred naira four inches block ti four hundred naira eight thousand ni à ń mọ ríǹgì kànga ìdérí kànga sì ti di eight thousand naira bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni tọ́lẹ̀ ti di four thousand naira kí ẹ̀yin oníbàárà wa rí dájú wípé ojúlówó búlọ́ọ̀kù ni ẹ̀ ń rà fún àǹfààní ara wa fún àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí zero eight zero three eight zero four three five four zero tàbí zero eight zero three five zero two seven nine nine four àti zero eight zero six one three five five eight one two ìjìyà wà fún ọmọ ẹgbẹ́ tó bá kọ etí ikún sí òfin àti ìlànà ẹgbẹ́. lábọ́n ọ̀lẹ̀ ọ̀lẹ̀ mo fẹ́ kọ́lé yálé mi ẹ bá ń gbọ́ kàkàràkà dúró re bàbá lóko ròyìn ti gbìnà yá. ẹ jẹ́ máa gbára kà sí dàkà bẹ̀rẹ̀ sí ni máa fún yín lódìdí lódìdí ní ṣe bá a kúkú ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ sì ti mọ̀ wá mọ ìwọ ọmọlúàbí tíya pé bá a bá ti ṣe wí bẹ́ẹ̀ náà là á ṣe àbí bàbá ti dé látọjú ọjà ká máa túṣu ròyìn dé sàlẹ̀ kòkò ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká ṣíde pẹ̀lú gbajúgbajà ròyìn eléyìí tí àwọn ìwé ìròyìn tí wọ́n gbé láàárọ̀ yìí tó ní òun ṣe pẹ̀lú àgbò òṣèlú mọ̀ nìyí pàápàá jùlọ ìròyìn láti ẹgbẹ́ òṣèlú alábùradà ńlẹ̀ yìí People's Democratic Party PDP níbi tí wọ́n pé ìgbìmọ̀ tí ó tọ̀mù tó léwájú wọn wọ́n ti gbé ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú à ń fi igun pín ipò fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́gbẹ́ òṣèlú náà kí wọ́n gbé sí ẹ̀gbẹ́ kan ni o gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ láti igun yòówù tí ò bá wà bí ẹkùn yòówù tí ò bá jẹmọ́ ní Nàìjíríà ló ti láǹfààní àti jìgbò wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó ń jáde mọ̀rẹ́ láti ibi ìgbìmọ̀ eléyìí tí gómìnà samuel otom tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ benue tó léwájú eléyìí tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa bóun gbogbo yóò ṣe lọ o ní ti ipò ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà pàápàá jùlọ lẹ́gbẹ́ òṣèlú pdp tòun ti bí wọ́n ṣe pín ipò ọ̀hún nígunnígun wọ́n ní nínú àlàyé rẹ̀ eléyìí tó ṣe nílùú àbújá lánàá ti ṣọjọ́ ṣẹ́gun tuesday ibẹ̀ náà ni ó ti pé láàkó eléyìí tí a yìí o kò sí àkókò kankan fún ẹgbẹ́ òṣèlú PDP láti pé àwọn àṣẹ̀ṣẹ̀ mọ́ wò ó apẹ́ ẹkùn bo ni kí ààrẹ ó ti wá káwá gbẹ̀yìn lágbègúwọ̀ ó ní ọjọ́ ti lọ láti máa wá wá ìyẹn káàkiri ó ní nítorí pé kí ni gbogbo nǹkan tó yẹ káwọn ó ti ṣe báwọn ṣe é ṣe báwọn ó bá ṣe pé ẹkùn bíi lélẹ̀ ó ló kéré tán o oṣù mẹ́fà sí àákò eléyìí tó wà ńlẹ̀ yìí ló yẹ kírúfẹ́ bẹ́ẹ̀ kó ti wáyè bẹ́ẹ̀ ló ṣe lálàyé o pé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàdínní ogójì ọ̀hún tí òun ń léwájú wọn ni làwọn ti forí okòó sọ̀ọ́dúnrún tí wọ́n sì ti fi ìmọ̀ wọn ṣọ̀kan lójú náà rírí dájú wípé ìgbésẹ̀ táwọn gbé yìí òun náà ni ìgbésẹ̀ ní gbígbé àlàyé pọ̀ ńbẹ̀ bẹ́yìn náà bá fẹ́ kà á ó sì kò àmì lẹ́yìn tó tún ṣe kókó tó yẹ kẹ́ ẹ gbọ́ ó ní wípé wọ́n pé ní báyìí o ó kéré tán àwọn mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́gbẹ́ òṣèlú PDP ni wọ́n ti lọ rèé gba fọ́ọ̀mù eléyìí tí wọ́n fi jìgbò fún tani tíkẹ́ẹ̀tì ọ̀bọ̀ sí lọ́wọ́ láti du ipò ààrẹ gbé àsíá ẹgbẹ́ òṣèlú PDP dání nínú ìbò tó ń bọ̀ yìí wọ́n sì pé ẹkùn kó wá wọn iná ní ọ̀jọ́ra wọn àmọ́ ní báyìí ìgbésẹ̀ kan wáyé lánàá wọ́n pe ẹni tó ti ìgbà kan jẹ́ gómìnà ti ìpínlẹ̀ èkìtì ayọ̀ fáyọ̀ṣe òun náà ló ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ eléyìí tó jẹ́ tẹgbẹ́ òṣèlú pdp tó ń wo báwo ni wọ́n ṣe pín ipò nínú ẹgbẹ́ náà lẹ́lẹ́kùnjẹkùn wọ́n ní ó ní ìdí abáre ó ṣé bí ò nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù àárọ̀ oko yìí fàárọ̀ kùtùkùtù jíwẹ́ṣẹ́ o ó pé ìdí àbá tó jẹ́ kóun ó gbé ìgbésẹ̀ yìí òun náà ni pé òun náà ṣetán láti jẹ́ ọ̀kan lára àwọn tí ó gba tíkẹ́ẹ̀tì káwọn ọjọ́ dùbọ́yà àjábọ́ sí ń lọ kóun náà lè jẹ́ ẹnì tí ó gbégbá àsíá ẹgbẹ́ òṣèlú PDP fún ti ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìwé ọ̀hún tó kọ tó fi lélẹ̀ iná ló ti ṣàlàyé fún ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ náà wípé tó láti àná tí ṣe ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún yìí lọ òun ti ṣe bẹ́ẹ̀ òun ti kúrò lára ìgbìmọ̀ náà torí kò ní í dáa kóhun ọmọ dupò kóhun tó wà lára àwọn tí ó mọ̀ pín ẹkùn ibi tí ipò yóò lọ nítorí ìdí èyí wọn kò ti fa ẹnìkan kalẹ̀ òun tọ̀hún ni orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀mọ̀wé gbẹ̀ngà fáṣelúkà wọn ni ó ní kẹ́ni òun kí wọ́n fi jìrọ̀ òun lára ìgbìmọ̀ náà kí wọ́n fi lè pé mẹ́tàdínlógójì eléyìí tí wọ́n jẹ́ ojú ìwé karùn ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ nìròyìn yẹn wà etí ọba ńlé etí ọba lóko ìròyìn ń tẹ̀ síwájú ìkànnì fresh lawa nílùú abẹ́òkúta tí ṣe olúlo ìpínlẹ̀ ogun ẹ jẹ́ kémi ó ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ olójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn the punch níbi tí wọ́n gbé ń jábọ̀ ròyìn pé tinubu ẹni tí í ṣe ìkànkùgbọ̀n. nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde wípé ipò eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà wà. lásìkò yìí ipò kọba ò lé ní òpin orílẹ̀-èdè Nàìjíríà. nàìjíríà sun ẹ̀jẹ̀ wọ́n ní bàbá sọ̀rọ̀ yìí o lásìkò àbẹ̀wò eléyìí tí wọ́n ṣe lọ sí ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ni bàbá ṣe àlàyé pé àbẹ́ẹ̀ nǹkan orílẹ̀-èdè Nàìjíríà lọ́mọ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ òun náà ní sùn mọ́ ní bàbá ni wọ́n ṣe ní àlàyé pé torí bá méjì kan o torí bó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ aláìṣẹ̀ òun náà ni wọ́n ń gba ẹ̀mí wọn o lọ́nà ilé yìí tí kò bá òfin mu lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ẹni tí í ṣe kankugbọ̀n nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún náà lọ́wọ́ àárọ̀ ti kéré ti kéré gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà láti pawọ́pọ̀ nínú àyàn láti gbógun ti àwọn ọlọ́ṣà àti àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà lúrúlú gbòlògbò wọ́n ní Tinubu ń lọ́sọ eléyìí o pẹ̀lú bí ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai bóun náà ṣe ṣe ní àlàyé pé orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí àti dé ìkóríta kò yé ni mọ́ o nínú eléyìí tó sì jẹ́ wípé a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ alágbára sí ni nínú àti yan ẹni tí yóò bá ṣe olórí orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 lẹ́ni tí yóò lè kó orílẹ̀-èdè nàìjíríà jáde nínú gbogbo ìdojúkọ eléyìí tí à ń kojú rẹ̀ lásìkò yìí wọ́n ní tinubu lásìkò àbẹ̀wò náà ló pé mo wá sí ìpínlẹ̀ kaduna ni o láti wá bá yín kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó bani lọ́kànjẹ́ tó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ nínú eléyìí tí àwọn kànájẹ́gbọ́n agbébọn kan tí wọ́n ti kọlu ọkọ̀ ojú irin reluwé eléyìí ti ń lọ láti ojú irin tó wá láti ìlú Àbújá sí ìpínlẹ̀ Kaduna wọ́n ní kódà sẹ́nẹ́tọ̀ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n gbé owó eléyìí ti ṣe mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà kalẹ̀ fifty million naira wọ́n ló pé owó yìí kó máa dúró gẹ́gẹ́ bí owó ìrànwọ́ o fún ìjọba ti ìpínlẹ̀ Kaduna láti ṣe àtúnṣe òun àmójútó àwọn èèyàn tó forí ṣọta nínú àwọn ìkọlù lọ́lọ́kanjọ̀kan wọ́n ní ẹni tí í ṣe ìkànkògbó ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún wọ́n ní bàbá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n pé àwọn kẹ́dùn o pẹ̀lú gómìnà Nasir El-Rufai àti gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Kaduna lápapọ̀ lórí ti ìṣẹ̀lẹ̀ ìkọlù ọkọ̀ ojú irin tó wáyé ńbẹ̀ wọ́n ní eléyìí jẹ́ ntọ́bani lọ́kànjẹ́ o tó sì jẹ́ pé ó jẹ́ ìdójútì lágbà fún orílẹ̀-èdè wa nàìjíríà láwùjọ ti àgbáyé ẹ̀wájá fìyún lẹ̀ àwògedengbe lórí ọ̀rọ̀ eléyìí tó tún ní í ṣe pẹ̀lú tí agbo òṣèlú bákan náà wọ́n ní Okowa òun náà gbéra ńlẹ̀ o ọlọ́rìí ṣe àbẹ̀wò sí ẹni tó ti fi gbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nílùú Abẹ́òkúta èyí tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn bíi tá a wà yìí wọ́n ní ibẹ̀ ló ti wá ṣe àbẹ̀wò ẹ̀lẹ́mbẹ̀ ọ̀ sọ́dọ̀ bàbá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Delta Ifeanyi Okowa àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday lòun náà gbéra ńlẹ̀ o láti wá ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́rí pẹ̀lú ẹni tó ti fìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní nínú ilé bàbá eléyìí ti ń bẹ ní olùṣègùn ọbásanjọ́ presidential library nílùú abẹ́òkúta ń bi tá a wà yìí wọ́n ní ibẹ̀ náà ló ti ṣe àbẹ̀wò ọ̀hún sọ́dọ̀ bàbá wọ́n ní láti pàṣẹ ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn sí olóyè olùṣègùn ọbásanjọ́ ìyún kẹ́hìndé akínyẹmí wọ́n ní ibẹ̀ náà lọ̀rọ̀ gbà jáde o níbi tí wọ́n ti sọ wípé Ifeanyi Okowa gómìnà ti ìpínlẹ̀ Delta òun náà ló ṣe ní àlàyé pé àwọn tí wọ́n jẹ́ àgbààgbà lórílẹ̀‐èdè yìí òun náà ló yẹ kí wọ́n gbáríjọ o pẹ̀lú àwọn tọ́rọ̀ orílẹ̀‐èdè nàìjíríà gbèrú nínú eléyìí tó jẹ́ wípé àwọn ọba aláyé gan kò gbọ́dọ̀ yọ wọ́n sílẹ̀ wọ́n ní kí gbogbo wọn pátápátá kí wọ́n jọ foríkorí lójú náà àti wá ojútùú kánmọ́nkíà sí ìṣòro eléyìí tí ń kojú ètò ààbò orílẹ̀ wa nàìjíríà àti ọrọ̀ ajé tí ń bẹ nínú kòbá òlé lásìkò yìí wọ́n ní òkó wà òun náà lọ́mọ̀ tó kọminú kọmi òde ó ní ẹ̀wọ́ ìgbésẹ̀ yìí náà ló gbọ́dọ̀ jẹ́ kọ́mọ́nkíá o torí pé gbogbo ìṣòro eléyìí tí ń kojú orílẹ̀-èdè wa nàìjíríà lásìkò yìí ó ló tó láti sọ orílẹ̀-èdè nàìjíríà di akúrẹ̀tẹ̀ wọ́n ní ó fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ó ní bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan ọmọ orílẹ̀-èdè yìí bí wọ́n bá kọ̀ láti tètè gbé ìgbésẹ̀ kọ́mọ́nkíá oníṣẹ́ rí gbogbo àwọn ìṣòro eléyìí táwọn èèyàn kan wò bíi pé kò sí nǹkan kò sí nǹkan yìí ó ló lè fà kí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà kó di àkúrẹ̀tẹ̀ pátápátá ẹ̀ wá jẹ́ ń sáré ju eléyìí náà mọ̀ lójú ìwé kẹsànán nínú ìwé ìròyìn the punch náà ni wọ́n pàtẹ rẹ̀ sí wọ́n ní àwọn òṣìṣẹ́ ọba àpapọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà ti ń lọ bí ẹgbẹ̀rún kan àtàbọ̀ òun náà ni ajé lọ́mọ̀ símọ́ lórí wípé ìwé pé wọ́n gba òṣìṣẹ́ eléyìí tá a mọ̀ sí appointment letter wọ́n ní ayédèrú òun náà làwọn fi bẹ̀rẹ̀ iṣẹ́ o lẹ́nu iṣẹ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ṣe àwárí o àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n ń lọ bí ẹgbẹ̀rún kan àtàbọ̀ lẹ́ka iṣẹ́ ọba tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé àwọn èèyàn ọ̀hún òun náà ni wọ́n tọ́ka sí pé ajé ọmọ lórí wípé ìwé pé wọ́n gbani síṣẹ́ ìyún appointment letter tí wọ́n fi wọṣẹ́ ọba wọ́n ní ayédèrú gbà ni wọ́n ní àwọn èèyàn òun náà ni wọ́n ṣe àwárí wọn o láàrin ọdún kan dondo gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀rò yẹn wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé nǹkan bí ẹgbẹ̀rún kan àwọn èèyàn eléyìí tọ́rọ̀ kàn yìí ló jẹ́ pé ní iléeṣẹ́ ọba kan dondo ó ní wọ́n ti ṣe àwárí wọn tó wá sì wá jẹ́ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta eléyìí tó ṣẹ́kù wọ́n ní wọ́n ṣe àwárí àwọn oníyùn láwọn iléeṣẹ́ ọba àtàwọn iléeṣẹ́ lájọ̀lájọ̀ yòókù tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ṣe àdáyẹnrí rẹ̀ wọ́n ní láti pàṣẹ ètò àyẹ̀wò fínífíní kan òun náà ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n mọ̀ ti ṣe àwárí àwọn tọ́rọ̀ kan tó sì wá jẹ́ pé níṣe ni wọ́n pé wọ́n fa ọkọ̀ wọn yọ kúrò nínú ìlànà ilé tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣe àmúlò rẹ̀ láti fi san owó oṣù ilé tí ṣe ìlànà tuntun tí wọ́n ń pè ní IPPIS wọ́n ní ẹni tí í ṣe olórí fún àwọn òṣìṣẹ́ ọba lórílẹ̀‐èdè wa nàìjíríà dókítà fọláṣadé yẹmí ẹ̀sán òun ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí o lásìkò tí ń gbé àpilẹ̀kọ kan kalẹ̀ níbi ètò kan pàtàkì eléyìí tó ní í ṣe pẹ̀lú àkóyawọ́ lẹ́nu iṣẹ́ ọba àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tí àjọ ICPC tí wọ́n gbé kalẹ̀ nílùú àbújá tí ṣe olúlu orílẹ̀‐èdè wa nàìjíríà lánàá tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọn ò fẹ́ kájú bẹ́ẹ̀ lọ níbẹ̀ bá fẹ́ gba balance àwọn ìròyìn yín inú ìwé ìròyìn the punch lójú ìwé kẹjọ títí sàn wojú ìwé kẹsàn-án ibẹ̀ lẹ́ẹ̀tì lórí ọ̀fẹ́ láti kà á lẹ́kùnrẹ́rẹ́ etí ọba ńlé etí ọba lóko. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Get ready for positive mental shift when you tune into Line Crossers program with Pastor Tola Odutola, Senior Pastor, Jesus Hells Baltimore, as we study and learn of God's Word together, becoming transformed by the light of His Word. Join us every Monday 4:45 p.m., Wednesday 9 a.m., and Friday 7:30 p.m. on Fresh FM. You can also join our YouTube live streams every Saturday 7:30 p.m. at Line Crossers, or follow us on Facebook at Line Crossers, Instagram at Line Crossers TV, and Twitter at Pastor Tola at Line Crossers. Moving your life forward. nítorí àti lè da afájá kó dá fọmọdé la fi ń sun pápá lẹ́rùn nítorí kí ìdẹ̀kùn lè bá wà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń bá wa ra ẹja àrọ̀ kí àwọn tó sì ń ṣòwò ẹja ó má kó sí gbèsè látàrí àwọn owó tá a fi ń pèsè ẹja tó ti lọ sókè ló mú àjọ tó ń rí sí títà rírà ẹja níwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ìyẹn south west fish price control group ṣe àgbékalẹ̀ owó tí ẹ̀yin aláràtúntà yóò máa ra ẹja àrọ̀ látòdò ẹja oh point five kg wá sísàlẹ̀ lẹ́wọ̀n máa rà ní ẹgbẹ̀rún naira tí èyí tó kg kg sí one kg medium yóò sì jẹ́ ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn kan náírà one thousand one hundred naira èyí tó pọ̀wọ́ lé large one kg sí one point five kg ìyẹn jẹ́ ẹgbẹ̀rún kan àti igba náírà one thousand two hundred naira extra large tó bá ti ju one point five kg lọ lẹ́wọ̀n máa rà ní ẹgbẹ̀rún kan ó nílò ọ̀ọ́dúnrún náírà one thousand three hundred naira máa jẹja lóòrèkóòrè kó wà nílera tó péye àtẹ̀mí gígùn olùkéde south west fish price control group eat fish live. live long. As the world advances, Samuel Adegboyega University, Ogwa Edo State, is poised to deliver world class education rooted in strong academic traditions. In the colleges of law, Basic and Applied Sciences, Humanities, Management and Social Sciences, Samuel Adiboiga University is building the next generation of leaders. Hurry now for 2021-2022 undergraduate and postgraduate admissions into any of our NUC fully accredited programs. Secure admission today in one of the fastest growing private universities in Africa. Also note that the university runs diploma, JUPEB, part-time and tuition-free programs for more information, visit www.sau.edu.ng or call 0705 079 1226. Samuel Adegboyega University to nurture for discipline and excellence. ọ̀dà pẹ̀lú àwọn àgbààgbà lẹ́gbẹ́ òṣèlú PDP ìròyìn kan wà ń bẹ ní ọwọ́ abẹ́ńbẹ́ lélẹ́yìí tó náà ń sọ̀rọ̀ agbo ti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní nàìjíríà all progressives congress apc ló wà níbi tí wọ́n ti pé ọ̀rọ̀ ti ń jáde o látẹnu òkorocha eléyìí tó ń sọ fún àdàmú ti ṣe alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc wípé wò ó àní àní ò sí o mọ́ ṣègbè sọ́dọ̀ ẹnikẹ́ni ìlà wà báyìí wọ́n ní gómìnà ti ìpínlẹ̀ imo tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún wá jẹ́ sẹ́nítọ̀ lọ́wọ́ báyìí nílé ìgbìmọ̀ asòfin àgbà ńlẹ̀ yìí tó ṣojú ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Imo Rochas Okorocha òun náà ló ti gba alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC sẹ́nítọ̀ Abdullahi Adamu lámọ̀ràn o wípé gbogbo tí ń lọ lábẹ́nulẹ́gbẹ́ òṣèlú náà ó nílò kí wọ́n mójútó wọ́n ní ọ̀rọ̀ ilé tó fi léde lánàá ti jọjọ́ ṣẹ́gun Tuesday ibẹ̀ náà ló mọ̀ ti sọ ọ̀rọ̀ ó ní àákò yìí òun náà kọ́ ló jẹ́ wípé àwọn ìgbìmọ̀ máa tó máa báwọn tínú bí sọ̀rọ̀ làwọn ò gbajúmọ̀ o ó ní tí wọ́n ní ṣe nínú ẹgbẹ́ náà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní bó o láti ṣe gbé e kalẹ̀ tí kinní ọ̀hún ó fi lọ ìbò abẹ́nú lẹ́gbẹ́ òṣèlú náà fún ti ipò ààrẹ tí yóò sì lọ nítùbí ìnùbí tí ò ní sí pé à ń ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni wọ́n wá pé tó ẹ̀yin náà gẹ́gẹ́ bí ẹnì tí ó fìfẹ́ hàn tó gba tíkẹ́ẹ̀tì bóun náà ṣetán o bá a kó tíkẹ́ẹ̀tì bá tó láti jìgbó fún ipò ààrẹ nínú ìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC ìgbà wo lẹ́yìn ó bẹ̀rẹ̀ ìpolongo ìbò wọ́n ló ní àá kò tí ì tó bá a kò bá tó òun ó bẹ̀rẹ̀ àmọ́ a kò tí ì tó báyìí ẹ̀já wọn yanjú tó kọ́kọ́ wà ńlẹ̀ yìí ná ojú ìwé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni ìròyìn yẹn wà ká gbàbẹ̀ ká kọjá lọ sójú ọjà pápápá tá a bá lọ tá a bá padà dé ìròyìn etí ọba ń lé etí ọba lóko yóò mọ tẹ̀síwájú níkànnì fresh nílùú Abẹ́òkúta. gbogbo èèyàn. májẹ̀mú rẹ̀ ò yẹ rárá. olúwa májẹ̀mú rẹ̀ ò yẹ. agbára ọlọ́run bí ti ọjọ́ àpọ́sítélì ayọ̀ babalọ́lá tó fẹ́ ṣiṣẹ́ òmìnira ìtúsílẹ̀ àti ìṣẹ́gun nínú ayé gbogbo ènìyàn níbi ìṣòro alágbára tá a pè ní night of liberty àṣálẹ̀ òmìnira èyí tó ló wá gbé kalẹ̀ látọwọ́ ìjọ àpọ́sítélì ti kristi christ apostolic church abẹ́òkúta metropolis SCN region ọjọ́ friday april eight lẹ́sẹ̀ gbogbo ọmọ ọlọ́run àtàwọn tó ń pòǹgbẹ ìyanu yóò kóra wọn jọ sí daniel ọ̀rẹ́kọ̀yà prayer ground gbọ́nàgún ọ̀bátọ̀kọ̀ abẹ́òkúta agbára ọlọ́run yóò rìn lójúkojú nínú orin ẹ̀mí ọ̀rọ̀ ọlọ́run amúbíná àti àdúrà wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ bí ọ̀pọ̀ àwọn ẹni àmì rúrọ̀ ọlọ́run yóò ti máa ṣiṣẹ́ o ajayi scn regional revivalist prophet hezekiah oladeji ni general evangelist cac nigeria and overseas pastor so oladele the president cac nigeria and overseas tí bàbá wa nínú olúwa pastor Olu, ẹyẹbí scn regional superintendent sì jẹ́ olùgbàlejò night of liberty ní friday april eight òmìnira ń dúró de ọ́ níbẹ̀ jésù lolúwa. jẹ́ lọ́gàá lọ́gàá lẹ́nu iṣẹ́ aláàbò lórílẹ̀‐èdè yìí lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìkọlù tó wáyé o lójú ọ̀nà ojú rin reluwé àti ìkọlù eléyìí tó wáyé ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ aláàbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí àwọn náà lọ́mọ̀ jẹ́ wípé wọ́n ránṣẹ́ pé pẹ̀lú àwọn eléyìí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́ka ìrìnnà tó jẹ́ ti ọkọ̀ ojú irin àti lẹ́ka ìrìnnà eléyìí ti ṣe ti ojú òfurufú lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ìpàdé ọ̀hún eléyìí tó wáyé alátìlẹ̀kùn mọ́ríṣe ni nínú ọgbà eléyìí ti ṣe ti lẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ló sì ti wáyé o wọ́n ní kódà ìpàdé ọ̀hún wáyé fódìdí bíi wákàtí mẹ́rin gbáko wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ o láti nǹkan bíi ọwọ́ aago mẹ́ta tó sì jẹ́ pé aago méje àṣálẹ̀ òun náà ni ìpàdé ọ̀hún ló tó tẹnubodò lára àwọn tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ òun láti rí ẹni tí í ṣe ọ̀gá àgbà yanyan fún àwọn òṣìṣẹ́ lẹ́ka ti ètò ààbò lórílẹ̀‐èdè yìí ọ̀gágun Lucky Irabor ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àwọn ọmọ ogun ojú omi Admiral Awal Gambo ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àwọn ọmọ ogun ojú òfurufú Air Marshal Isiaka Amawo àti ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ti ìjọba àpapọ̀ ńlẹ̀ wa Nàìjíríà Ambassador Ahmed Abubakar tó fi mẹ́ni tí í ṣe ọ̀gá àgbà yẹn yàn fún àjọ eléyìí tí ṣe ti ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Yusuf Bichi àti ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ̀wà Nàìjíríà Usman Baba àti mínísítà tó wà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ Rotimi Ameche pẹ̀lú àwọn míì ẹ̀wájá fìyàn lẹ̀ àwògedengbe lórí ìròyìn eléyìí tí mo tó gánni rẹ̀ lójú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn The Punch wọ́n ní ẹni tí í ṣe ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ wa nàìjíríà òun náà lọ́mọ̀ ti pàṣẹ ẹ lọ́ọ́ rí rọ́kúnlé o fún àwọn ọlọ́pàá mẹ́sàn-án kan lórí ọ̀rọ̀ wípé àwọn gangan ni wọ́n gbìdánwò tí wọ́n sì ń pètè wípé kí àwọn ọlọ́pàá kí wọ́n dáṣẹ́lẹ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ wa nàìjíríà ni wọ́n pé wọ́n ti pàṣẹ gbígbaṣẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá mẹ́sàn-án tọ̀tọ̀ tí àjẹsímọ́ lórí wípé àwọn ni wọ́n ń dá ètè wípé kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n lọ fún ìyanṣẹ́lódì látàrí wípé ọ̀nà eléyìí tí ìjọba ti ń gbà ṣèkẹ́ wọn wọ́n pé kọ̀ mọ́yán lórí tó wọ́n ní àwọn tọ́rọ̀ kàn nínú wọn láti rí inspector méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àrísàjì olóyè márùn-ún àti àwọn tí wọ́n jẹ́ constable méjì wọ́n ní nínú àtẹ̀jáde tí ẹni tí í ṣe kọmíṣánná kan fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà lólú iléeṣẹ́ ọlọ́pàá gangan tó bu ọwọ́ lù wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti pé àwọn tọ́rọ̀ kàn yìí òun náà ni kí eléyìí ti ṣe ìdájọ́ wọn kó bẹ̀rẹ̀ sí ní fìdímúlẹ̀ lójú ẹsẹ̀ bákan náà lójú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn the punch wọ́n ní àjọ lómìnira eléyìí tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀ wa nàìjíríà náà ni wọ́n mọ̀ ti nà káàkìlọ̀ sáwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú lórílẹ̀ wa nàìjíríà o wípé ó di dandan fún wọn láti ṣe ètò ìdìbò abẹ́nú tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní níṣe òun náà ni wọ́n ó fojú wé náà kí wọ́n yọ wọ́n bí ẹni yọ jìgá ìyún àwọn olùdíje eléyìí tí wọ́n bá fà kalẹ̀ àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀ wa nàìjíríà ìyún INEC ni wọ́n pé wọ́n ti laago ìkìlọ̀ kóró kògókògó sétí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú lórílẹ̀ wa nàìjíríà wọ́n ní kí wọ́n gbọ́ ò kí wọ́n má tako ìlànà eléyìí tí òfin tó là kalẹ̀ nínú ìwé ìdìbò orílẹ̀ wa nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ kí wọ́n sì máa rántí o ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà tuntun eléyìí tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ nínú ọdún 2022 tàwa yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé láti paṣẹ ẹni tí í ṣe alága àjọ INEC lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ àwọn olùdìbò Festus Okoye èyí tó bu ọwọ́ lu àtẹ̀jáde náà nílùú Àbújá tí ṣe olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá wọ́n ní ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé ìwé òfin eléyìí tó kan ti ètò ìdìbò ó ti là kalẹ̀ o ó sì ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àjọ INEC náà ni yóò tọpinpin ètò ìdìbò abẹ́nú ti àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo lásìkò eléyìí tí wọ́n pé wọ́n gbé àtẹ̀síta bí ètò ìdìbò gbogbogbò tọdún 2023 bí yóò ṣe lọ tó sì jẹ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ọ̀rọ̀ yìí kò ṣàjòjì sáwọn náà wọ́n ní gbogbo ayé gan ló ti mọ̀ wípé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún tá a wà yìí òun náà ni wọ́n gbé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àtẹ tuntun ọ̀hún jáde bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn yẹn ojú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn the punch òun lẹ́ẹ̀ ti balance ẹ̀. gbajúgbajà ni ìròyìn yẹn ó ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune náà níbi tó jẹ́ pé àjọ INEC ti ń nàka àkìlọ̀ fáwọn ẹgbẹ́ òṣèlú pé ẹ ṣe bó ṣe yẹ o ìbò abẹ́nú ẹgbẹ́ yín àfikún eléyìí tí wọ́n fi kún òun náà ni wípé bó ti ṣe wà ńlẹ̀ bẹ́ẹ̀ náà ni kí wọ́n mọ̀ tọ́ kí wọ́n rí dájú wípé wọ́n ṣètò ìbò abẹ́nú ọ̀hún bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrin oṣù kẹrin tá a wà yìí ọpẹ́ tán títí di ọjọ́ kẹta oṣù kẹfà ọdún eléyìí tá a wà yìí òkóye sọ kó lè yé gbogbo ẹgbẹ́ òṣèlú wípé àní àní ò sí o ìlànà tí ń bẹ́ńlẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélé ní ọ̀gọ́ta ọ̀hún òun náà ni kí wọ́n tẹ̀lé láti yan ẹni tí wọ́n bá yàn tó ń ti ìbò abẹ́nú ẹgbẹ́ sí ni torí bí wọn bá tẹ̀lé abala tí í ṣe abala kẹ́hìnléní ọgọ́rin nínú òfin ètò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà yóò yọ sẹ́ẹ̀lẹ̀ o forúfẹ́ ẹni tí wọ́n bá fà jáde láti jìgbò ẹ̀wájẹ́ àfihàn ẹ̀lẹ̀ báwọn àwògedengbe ni kágbéra pàápàá ká máa lọ sí ojú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn Nigerian Tribune níbi tí ọ̀rọ̀ ti ń jáde o látẹnu ẹnì tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ eléyìí ti ṣe ìdánwò àṣewọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga gíga ní nàìjíríà ìyẹn àjọ jambu ni ọ̀jọ̀gbọ́n isaac olóyèdè òun ló ti fi ọ̀rọ̀ síta o ó ní lórí wípé owó kan èyí tí wọ́n ní àwọn akópa níbi ìdánwò náà wọ́n gbọ́dọ̀ san tí í ṣe owó takópo san fún àyẹ̀wò nípa ìmọ̀ ti ayélujára láti kópa níbi ìdánwò UTME tí owó ọ̀hún jẹ́ seven hundred naira tẹ́lẹ̀ tí wọ́n wá pé tó ó ti di ẹgbẹ̀rún kan náírà báyìí ó ṣe é lálàyé ó ní kò wu àjọ náà láti ṣe bẹ́ẹ̀ àmọ́ ń tó bí òun náà ni ọ̀wọ́n gógó eléyìí tó dé bá epo tá a mọ̀ sí epo díìsù lọ́wọ́lọ́wọ́ báyìí o ó lóun ló bí ìdí abá tí ọ̀ọ́dúnrún náírà ọ̀hún tó fi gorí iye tí wọ́n kí wọ́n sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóyèdè wa ṣe àlàyé síwájú wípé ẹ wò ó bí a bá ń sọ̀rọ̀ àsọyé ni kí a máa wà o ó ní òun ò rí sí nǹkan gidi eléyìí ti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tí ó jẹ́ pé aṣòfin kan ń bẹ̀ tó wáá fẹ́ sọ di ọ̀ràn bábàbàn pé wọ́n gbé owó lé owó tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n san ó ní nínú ọ̀rọ̀ eléyìí ti ọ̀nàrẹ́bù Shegius Ogun tó ń ṣojú ẹgbẹ́ òṣèlú PDP láti ìpínlẹ̀ Èdó tó fi léde ọ̀hún ó ní yóò dá o kí àwọn aṣòfin wa kí wọ́n máa ṣe ìwádìí dáadáa lórí nǹkan kó tó di pé wọ́n máa nà ń bẹ̀ ẹ́ síwájú ilé ó ní bẹ́ẹ̀ bá ti béèrè àbá ti sọ fún yín ó ní ọ̀rọ̀ yẹn ìbàjẹ́ o ó bùn ọ́ pọ̀ délé ń já mojá àmẹjá múlẹ̀ yìí látẹnu ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ yorùbá ibà gani adams ó ti najú ọ̀rọ̀ síta o ó ní gẹ́gẹ́ bí òun ti ṣe ń wò ó dàbí pé ẹ̀mí èṣù kan tó jẹ́ ẹ̀mí àìrí ìmọ̀ já ròdòròdò lọ́kàn àwọn olóṣèlú kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní èdè abá tí òun fi rò bẹ́ẹ̀ òun náà ni wípé bí nǹkan ti ṣe ń rí nílẹ̀ yìí tí àwọn èèyàn tí wọ́n jẹ́ olóṣèlú tó sì yẹ kí wọ́n wo ọjọ́ ọ̀la rere fojú sùn fún àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ó ní wọn ò ṣe bẹ́ẹ̀ ó ní ibi àti pé à ń wo olórí tí ó dàbí olóyè olóògbé ọbáfẹ́mi awólọ́wọ̀ ẹ̀rí pé nǹkan ti yan ó láwọn olóṣèlú wọn a sì sọ fún ni pé bí Awólọ́wọ̀ náà ń lé àwọn jọ àmọ́ irọ́ ni irọ́ gbu ó ní ìlànà míì òun ni wọ́n mọ̀ gbé ó ní òun wò ó lọ òun sì wò ó bọ̀ òun rí wípé ká gbàdúrà gidigidi sí Elédùmarè ni torí wípé ìlú yìí ó nílò ẹni tí ó tukọ̀ rẹ̀ àwọn èèyàn kan tá a sì ń fojú sùn gẹ́gẹ́ bí olóṣèlú bí ìpẹ́mí èṣù kan ń gbé inú wọn mọ̀ ní ọ̀rọ̀ yìí ní Ìbà Gani Adams fi síta o níbi ọdún kan tí wọ́n pè ní ọdún èyí tí wọ́n pè ní elédùmarè festival léyìí tí wọ́n pé ó wáyé ní agbègbè ìfàkọ̀ ìjàyè ìyẹn ibẹ̀ ló ti fi ọ̀rọ̀ náà léde ojú ìwé ọgbọ̀n níròyìn yẹn wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune. bákan náà ẹ̀wẹ̀wẹ̀ ẹ jẹ́ ká tún gbé e, ká sùn sí ọwọ́ iwájú ni ìròyìn kan eléyìí tí mo tún ṣe bẹ́ẹ̀ tí mo tún gán ní ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ náà sí o wọ́n ní wọ́n ti fi ohùn léde ìyún ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ àwọn ọ̀jìnì alákọ̀ọ́tọ́ tí wọ́n tún jẹ́ tí wọ́n tún jẹ́ adarí ní àwọn ìwé ìròyìn tá a mọ̀ sí guild of editors àwọn olóòtú ìwé ìròyìn ní Nàìjíríà ọ̀gbẹ́ni Mustapha Isa ló ti ké sí àwọn oníròyìn wípé ẹ wò ó ẹ ṣohun gbogbo ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ yìí láti fi rí wípé ẹ̀ ń jábọ̀ ròyìn fún àwọn èèyàn nípa ètò ìdìbò tòun òfin rẹ̀ tuntun àti àwọn olóṣèlú ìròyìn yẹn pọ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune ló wà. ọjọ́ ti lọ àsìkò sì ti kó wa ní pàpàmọ́ra bí ó ṣe ẹja mọ́ digbá dagbọ̀n wa wẹ́rẹ́wẹ́rẹ́ fún ti àárọ̀ yìí o ọmọ àgègè ti sọ fún àwọn tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé kóníkálukú wọn wọ́n lọ rèé kọ ìwé láti fi ipò wọn sílẹ̀ o síwájú ètò ìdìbò abẹ́nú eléyìí tí yóò mọ̀ wáyé nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ bákan náà ni ortom pé kò sí ìyapa kankan o nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Benue Malami ẹni tí ṣe amòfin àgbà yẹnyẹn tó tún jẹ́ alákòóso fétò ìdájọ́ ńlẹ̀ wa Nàìjíríà ó pé kò sí òótọ́ kankan nínú àhesọ ọ̀rọ̀ tí ń jà rìnrìn èmi ò tí ì kéde o wípé mo nífẹ̀ẹ́ láti díje du ipò gómìnà ẹ wò ó ẹja mọ̀ fẹ́lẹ́ ìṣèlọ láàárọ̀ yìí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn wa tí ẹ fìfẹ́ bá wa jẹ́ gbogbo yín pátápátá òun náà là kí pé ẹ ṣeun púpọ̀ o ẹ kú àìbínú eré gbogbo yóò tún dọ̀la nígbà tí ẹ mọ̀ pàdé àwọn akẹ́ akẹgbẹ́ wa fún àkọ́tún ròyìn etí ọba ńlẹ̀ àwa ó gbé gbogbo bọ́dì wa ní ìtẹ̀síwájú iṣẹ́ ìríjú wa eré gbogbo ìdílé Ìbàdàn títí ìgbà míì tàtúmọ̀ pàdé Waheed Akíntayọ̀ lórúkọ mi lúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà lẹ́ẹ̀kan sí i akí gbogbo mùmínì àti mùmínà òdodo pé a kú tẹnu ẹ̀mí òrò ẹ̀yìn oṣù ẹlẹ́mbẹ̀hún òdìlábọ̀. títí ọwọ́ aago mẹ́ta òru tábàrà wa pàdé ní ẹ̀dìdì ẹ̀ musa àrìjẹ àti ó kẹjẹgbẹ lọ́sàn-án tọ̀la ọmọ yín ni ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ̀ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì lọ́wọ́ ọlọ́mọ wa ń tèmi mc ansom tayo báyìí látùjọ fi pàdé ẹ̀mí òrẹ́yìn oṣù láyọ̀ gbogbo mùsùlùmí mùsùlùmọ́ ó dà. ó dún kẹ̀rìírí fún ìlú títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbálawa nílùú abẹ́òkúta. yorùbá ní pírí lológójì a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ ọlákúnlé fàṣùgbà ló kọ́ mi o ẹ tún jẹ́ àjọ ṣàjọrò àlàáfíà díẹ̀ náà àjọ av speciality ló ṣàgbékalẹ̀ ètò yìí aṣojú ẹ bá ń káwọn èèyàn káàbọ̀ sórí ètò ẹ kú ilé gbogbo wa o orúkọ tèmi ni ayọ̀dèjì láti iléeṣẹ́ av speciality. tó o lórí ọ̀rọ̀ gbígbáyé gbádùn wíwà lálàáfíà kí ni tí àjọ yín tí wọ́n rí kí sì ni tí àjọ yín tó ní fún àwọn èèyàn lásìkò yìí. ẹ ṣe olóòtú ìwádìí fi yé wa pé èyí tó pọ̀jù nínú àìsàn tó ń kojú àwọn ènìyàn láwùjọ ló ń tara oúnjẹ tí wọ́n ń jẹ àti ohun tí wọ́n mú wọlé sí wa lára ó sì ní irúfẹ́ oúnjẹ tí ó bá ẹnìkọ̀ọ̀kan lára mu ìdí nìyí tí a gbọ́dọ̀ fi tẹ̀lé àwọn ìlànà tí àwọn onímọ̀ ìlera ń là kalẹ̀ lórí ọ̀rọ̀ oúnjẹ àti ohun tí a mú fún àlàáfíà wa ọ̀pọ̀lọpọ̀ gan ni kò mọ àwọn ìgbésẹ̀ tí a lè gbé láti fi ran ìfúnpá wa lọ́wọ́ àti ìgbésí ayé tí wọ́n lè gbé láti fi ran iṣan àti egungun ara lọ́wọ́ ó burú púpọ̀ pé níṣe ni àwọn kan máa ń kó oògùn jẹ bí ó ṣe hùn wọ́n nígbàkigbà tí wọ́n bá kíyèsí àpẹẹrẹ àìsàn ní àgọ́ ara wọn tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ fún àpẹẹrẹ ẹni tí ó ní ìmọ̀lára pé ibì kan ń dun òun tàbí àwọn ọkùnrin tí wọn ò lè tẹ́ ìyàwó wọn lọ́rùn bí wọ́n ti fẹ́ tàbí àwọn tí wọ́n ní ìdádúró ọmọ bíbí. àyẹ̀wò ṣíṣe ṣe pàtàkì láti mọ àwọn nǹkan tí ó ń fa àìsàn àti láti mọ ìgbésẹ̀ tó kàn. ìwádìí tún fi yé wa pé nígbà mìíràn ìdọ̀tí lè dènà ẹ̀jẹ̀ láti ṣàn bó ṣe yẹ ó sì lè fa àìsàn bíi rọpárọsẹ̀ àti àìsàn àìríoorun ó sì lè máa ṣèyàn bíi pé nǹkan rìn káàkiri ara tàbí ara ń ta ènìyàn bí a ṣe ń dàgbà ó lè ti máa rẹ àwọn ẹ̀yà ara wa ni àwọn àgbàlagbà nígbà míì yóò máa pariwo àrùn ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìtòṣe bábáńbárí ni pé àìsàn lè máa bá ènìyàn jà ní arabi kan kí ó sì máa fi ara pamọ́ sí ẹ̀yà bìmíràn tó jẹ́ pé tí a bá ń lògùn sí àwọn ibi tí a ti ń rí àmì àìsàn a lè má rí yàtọ̀ tó dájú ìwádìí àti àyẹ̀wò ara ṣe pàtàkì fún wa. ó ti tó ọdún mẹ́rin báyìí tí iléeṣẹ́ av speciality ti ń gbìyànjú fún àwọn aráàlú a sì ti rí àìmọye àwọn ènìyàn tí wọ́n ti mọ àṣírí ohun tí ó ń fa ìlera àti ọ̀nà tí wọ́n lè fi mú balẹ̀ tí inú wọn sì ń dùn. ṣùgbọ́n ní ọjọ́ tuesday àti thursday ọ̀sẹ̀ yìí iléeṣẹ́ av speciality tún gbé ètò ìlera ọ̀fẹ́ kalẹ̀ tí yóò ran àwọn èèyàn lọ́wọ́ láti rí àwọn nǹkan tó sápamọ́ nípa ìlera wọn. ní ọjọ́ yìí a ó jẹ àǹfààní gbígbọ́ ọ̀fẹ́ a ó tún ṣe àyẹ̀wò láti mọ àwọn ibi tí ó kùn díẹ̀ káàtó ní àgọ́ ara wa ibi tí àìsàn sápamọ́ sí àwọn ẹ̀yà ara wa tí ó ti ń rẹ̀ àti èròjà tí a nílò láti fi gbé ìlera wa lárugẹ. òtítọ́ ohun fún àwọn tí ó wà ní ọjọ́ náà iléeṣẹ́ av speciality ti pèsè ọ̀nà láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìtọ́jú ara wọn. ìkíní nínú àwọn ìrànlọ́wọ́ yìí ni pé iléeṣẹ́ yóò fi àyè gba gbogbo wa láti lo irinṣẹ́ ìtọ́jú ìgbàlódé mẹ́wàá sí gbogbo ara wa láti fi dẹ́kun àìlera ní ọ̀fẹ́. ìkejì ni pé lára oògùn tí a lè lò sínú iléeṣẹ́ av speciality yóò fún wa nínú ẹ̀ lọ́fẹ̀ẹ́ tí a bá ti ń rà nínú ẹ̀ dé ojú àmì ibi tí iléeṣẹ́ pinnu láti fún wa gẹ́gẹ́ bí èsì àyẹ̀wò. àǹfààní yìí wà fún oṣù yìí nìkan àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn oúnjẹ tí ó bára wa mu ṣíṣe àyẹ̀wò láti mọ ibi tí àìsàn sápamọ́ sí lílo irinṣẹ́ ìtọ́jú ara mẹ́wàá lọ́fẹ̀ẹ́ rírí àwọn tó mọ̀ nípa ìlera fún àmọ̀ràn lọ́fẹ̀ẹ́ owó wọlé nìkan ni two thousand naira péré láti fi jẹ gbogbo àwọn àǹfààní yìí. gbogbo àwa tí à ń gbé ní abẹ́òkúta òṣèlè ọ̀dẹ́dá mòwe ṣàgám ìjẹ̀bú ìpẹ́rù àgọ́wòye wàsinmi ìtorí ọbádàoko ayétòrò ìmẹ̀kọ igbóọ̀rà èrúwà pápálàǹtó ifọ̀ sango àti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ẹ bá wa pàdé ní ọjọ́ tuesday àti thursday ní ọ́fíìsì wa ní abẹ́òkúta ní ẹ̀gbẹ́ ilé epo ebenfem ní ìta ẹ̀kọ́ tí ẹ bá ti gbé taxi tó ń lọ sí ìta ẹ̀kọ́ ẹ bọ́lẹ̀ ní ilé epo ẹbẹ̀ fẹ́ náà ní ọ́fíìsì wa wà. ètò yìí yóò bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ àárọ̀ first come first serve ni o kí ẹ tètè dé nọ́mbà tí ẹ lè pè ní 091 23 26